ojúmọ́ ti mọ́ ojúmọ́ ti mọ́ lónìí o. ojúmọ́ ti mọ́ ojúmọ́ ire. Hey, eh, ojúmọ́ ti mọ́ ojúmọ́ ti mọ́ mi lónìí o. ojúmọ́ ti mọ́ ojúmọ́ ire. àjírẹ́bí. Ah, gbogbo èèyàn lólùfẹ́ mi nílé lóko lódò mò ń béèrè wípé ṣe dáadáa lẹ jí torí lórí Orísun tẹlifíṣàn níhìn-ín dáadáa làwa jí o èmi àti àwọn amójú ẹ̀rọ níhìn dáadáa la jí o adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba òkè èyí tí ó dá èmi àti yín sí di òwúrọ̀ yìí mo ní ọba adẹ́dàá aṣẹ̀dá elédù tó mọ àrè adúpẹ́ lọ́wọ́ rẹ lówùúrọ̀ yìí nítorí pé kì í ṣe mímọ̀ ṣe tèmi kì í ṣe mímọ̀ ṣe tìrẹ la fi rí ìmọ́lẹ̀ alààyè lówùúrọ̀ yìí o ṣé o kábíyèsí tí n bá sọ wípé kádé ó pẹ́ lórí àṣepamani tí n bá mà sọ wípé kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ àṣepamani nítorí pé tí n bá rí ọba ládéládé níbí màá ní kábíyèsí kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ tí mo bá rí ìjòyè ńkọ́ tó wọ iyùn tó sì múrù kẹ̀rẹ̀ dání màmá ní kára ó lè gbogbo àwọn oríkì wọ̀nyí a ò lè kì ọ́ nítorí pé mi ì mọ̀gbà tó dádé mi ì sì mọ̀gbà tó wọ bàtà sẹ́sẹ̀ ìdí nìyẹn tí mo fi sọ wípé kábíyèsí o mo mọ̀ wípé gbogbo èèyàn lólùfẹ́ mi nílé ẹ ti máa wọ̀nà fún ojúmọ́ re tètò ẹ̀kọ́ gbàgede ojúmọ́ ire tètò ẹ̀kọ́ la wà lọ́wọ́lọ́wọ́ báyìí ní gbogbo ọjọ́ ọjọ́rú ní aago mẹ́jọ sí mẹ́sàn-án ní òwúrọ̀ àti ní àṣálẹ́ ìwọ tí o bá ní àǹfààní láti má wo ti òní o lè wò ní àṣálẹ́ ní nǹkan bí aago méjìlá sí aago kan òru o ní àǹfààní láti wò ó gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ojúmọ́ ire ètò ẹ̀kọ́ ipa mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó máa ń pín sí ní gbogbo ọjọ́ ọjọ́rú tẹ̀sí máa ń wọ̀nà fún ní gbogbo ọjọ́ ọjọ́ ọ̀sẹ̀ yìí bákan náà mo ní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tí a bá sọ wípé arérin ká sọ pé arérin nítorí pé gbáǹkọ́gbì ètò ni ètò tòní àjànàkú ni mo lè pè é bẹ́ẹ̀ nítorí pé tí n bá ń bá ètò náà lọ ẹ gbà pẹ̀lú mi wípé ètò tọ̀sẹ̀ yìí gbáǹkọ́gbì ni ètò tó lárinrin tí mi ò sì ní fẹ́ kẹ́ dìde níbikíbi tí ẹ bá jókòó sí nítorí pé a ní ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ èyí tí yóò máa wáyé pẹ̀lú àlejò mi tí mo fi ìwé pè àlejò mi tí mo fi ìwé pè yìí á ti pè wọ́n ní ìgbà kan rí wá sórí ètò àwọn jẹ́ ọ̀jọ̀gbọ́n kan wọ́n sì tún jẹ́ ààrẹ ẹgbẹ́ kan tí wọ́n máa ń bójútó àwọn ọmọ kéékèèké gẹ́gẹ́ bí ẹ sì ti mọ̀ wípé ayẹyẹ àwọn ọ̀dọ́bìnrin òun ni a ṣe kọjá yìí a fẹ́ ní ìjùmọ̀sọ̀rọ̀pọ̀ lọ́lọ́kan òjọ̀kan pẹ̀lú àlejò mi a sì tún fẹ́ ní ìwádìí láti béèrè àwọn ọ̀rọ̀ a fẹ́ ní ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ pẹ̀lú wọn bákan náà lórí kókó tí a ó máa yànnà náà fún wa lórí ètò lọ́sẹ̀ yìí nígbà tí abala kẹta tí a ó máa fi hàn wá gbogbo ohun tí ó ṣẹlẹ̀ ní October eleven èyí tí ó jẹ́ ayẹyẹ àwọn ọ̀dọ́bìnrin a ó tún máa fi hàn wá ní ráńpẹ́ àti abala tó kẹ́yìn níbẹ̀ tẹ̀ máa ń wọ̀nà fún abala àwárí ẹ máa wòye pé kí ni àyà ọyálékè tún ní fún wa lọ́sẹ̀ yìí gbàǹkọ́gbì ètò la fún yín gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé orúkọ mi kò yí padà fẹ́yíkẹ́mi àyà ọ̀yálékè ni mò ń jẹ́ arẹwà èjìwùmí ẹlẹ́yinjú ẹgẹ́ gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń pè mí ẹ̀yin olólùfẹ́ mi àlejò mi wà nílé agodo nígbà tó bá tó àsìkò máa ń fi àlejò mi hàn gbogbo yín ẹ jẹ́ kí n máa yànnàná gbogbo àwọn tí a ó máa jíròrò lórí ètò fún yín lọ́sẹ̀ yìí kókó tí a fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí òun náà ni ojúṣe àwọn òbí pàápàá jùlọ ojúṣe ìyá pẹ̀lú àwọn ọmọ nínú ilé kì í ṣe inú ilé nìkan ojúṣe ìyá pẹ̀lú àwọn ọmọ láwùjọ kì í ṣe láwùjọ nìkan o ojúṣe ìyá pẹ̀lú àwọn ọmọ ìbáàjẹ́ ọ̀dọ́langba ìbáàjẹ́ ògowẹ̀rẹ̀ nínú àwọn ilé ẹ̀kọ́ wa gbogbo ohun tí a fẹ́ máa yànnàná ẹ̀ lọ́lọ́kan òjọ̀kan nìyẹn mo sì mọ̀ wípé ẹ gbà pẹ̀lú mi wípé gbàǹkọ̀gbì ètò ni ètò tí a mú wá fún yín lọ́sẹ̀ yìí gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lẹ́ẹ̀kan mo sọ fún yín wípé ohun tí a fẹ́ yànnàná ẹ̀ náà ni ojúṣe mi àti yín gẹ́gẹ́ bí obìnrin tó bá dẹ̀ jẹ́ wípé òun ọkùnrin náà ni òun wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí ojúṣe ìwọ náà gẹ́gẹ́ bí bàbá nínú ilé gbogbo ẹ̀ la fẹ́ máa yànnàná ẹ̀ lọ́lọ́kan òjọ̀ kan gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ayé oníwà wíwọ́ la wà lọ́wọ́lọ́wọ́ ẹ̀ báyìí kí ni àwọn ojúṣe wa lọ́lọ́kan òjọ̀ kan tí àwọn ọmọ wa ò fi ní ṣẹ̀ṣẹ̀ gbé tí àwọn ọmọ wa fi ní ṣìwàhù láwùjọ tí àwa gan pàápàá lè kan sára pé à ọmọ mi nìyí ọmọ bíbí inú mi nìyí tí a lè fi àwọn ọmọ wa yangàn lọ́jọ́ iwájú ó kù sọ́wọ́ mi ó kù sọ́wọ́ ìwọ náà bákan náà torí wípé bí o bá ṣe tẹ́ nìyẹn bẹ́ẹ̀ ló ṣe máa bá a ọ̀nà tí o bá gbà tọ́ ọmọ rẹ náà ló máa bá a wọ́n ní tọ́ ọmọ rẹ kí ó lè fún ọ ní ìsinmi gbogbo àwọn nǹkan wọ̀nyí ní àmà yànnàná lórí ètò lọ́sẹ̀ yìí ọlọ́run má ṣe mí ní òróró òbí tọmọ mi ò ní lè fi ọ̀rọ̀ pamọ́ sí lọ́wọ́ ọlọ́run má ṣe mí ní òróró ìyá tọmọ mi ò ní lè sọ ẹ̀dùn ọkàn rẹ̀ fún ọlọ́run sì ní sọ èyí náà di òróró ìwọ tó bá jẹ́ òróró nínú ilé mo ń fi àsìkò yìí rọ̀ ọ́ mo sì ń bẹ̀ ẹ́ pé yí ìwà ẹ padà tọ́jú ìwà rẹ mú ìfẹ́ àtẹ̀yìnwá mú padà wá sínú ilé kó lè ṣeéṣe fún àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn ọmọ bíbí inú ẹ láti lè fi ọ̀rọ̀ pamọ́ sí ẹ lọ́wọ́ láti lè bá ẹ sọ ẹ̀dùn ọkàn wọn tó bá dùn wọ́n lọ́kàn tó oko tí mo ní láti fi ya yín nìyẹn ẹ jẹ́ ká mú mi sí eléyìí ná à ń padà bọ̀ nígbà tí a bá padà dé. ojúmọ́ ti mọ́ ojúmọ́ ire.